wákùnmù lọ ọ̀kọ́rọ̀ ìbéèrè yóò lọ sí ọ̀dọ̀ ṣékù àmàgín ìbọ̀yìn wọ́n ní ẹjọ́ àwọn tẹ̀sí hát tí a máa ń ṣe ní ẹ̀yìn sọ̀látù ìdì yẹn wípé àwọn ọmọ tí a ṣe pé wọ́n ń ṣe ìjọ mẹ́ta pé ṣe bó ṣe ṣe dọ́gba náà nìyẹn ìdòlù fífìrì ni o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين وعلى سائر أمته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لن يبتي دفن ولوم أتشيشي تطرى صلاة فوى النبوى محمد أبلغ باكي أبن مولادة صلاة بوارا لنبيا وصحابه àti àtúmọ̀ ànábì lápapọ̀ àwọn abẹ́lẹ́ wọn bá fún gbogbo àwọn àlùfáà wa tí a fẹ́ máa dárúkọ wọn lẹ́yọkọ̀ọ̀kan kọ́lọ̀ ń jẹ́ kí á rí wọn pẹ́ lórí dáadáa kọ́lọ̀ kó ṣe àlékún ẹ̀mí gígùn wọn. lórí ìbéèrè tí wọ́n béèrè gbólóhùn àtẹ̀sìdìhàt èdè lárúbáwá ni. ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá òun náà ni ṣíṣe àfọ̀mọ́ tá a máa ń sọ pé ó wá kó sínú àwọn gbólóhùn tí yóò pọ̀ gbà mí lára tí n ń túmọ̀ sí òun náà ni subhanallah so nígbà míì wọ́n tún lè lò ó fún àwọn gbogbo àwọn tá a fi máa allahu akbar allahu akbar so tí a máa ń wí ní so mo rò pé eléyìí gangan ni ìbéèrè wa gbólóhùn tẹ̀síọ́t ìyẹn ni àwọn akábára tí àwọn èèyàn máa ń sọ fún eid fún eidul fitri kò lẹ́tọ̀ọ́ kó ju ìgbà tí ìmáàmù bá ti jáde láti kírun fún wa lọ fún eidul fitri tí ìmáàmù bá ti jáde lẹ́ni tí ó fẹ́ kírun fún wa ó ti tán síbẹ̀ náà nìyẹn ìyókù tún di ọdún tí ń bọ̀ ní ti wípé a fi ń ṣe ìjọsìn tó so papọ̀ mọ́ ọdún ṣùgbọ́n àrí pé gbogbo gbà náà la máa ń sọ gbólóhùn Allahu Akbar nígbà tá a bá ń pè wọn ni àbígbà tá a bá ń ṣe kọ́mà àti láwọn ààyè mìíràn so àbẹ́yẹn kan fẹ́ dé fẹ́ máa wí lẹ́nu wípé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah a rí pé gbólóhùn Allahu akbar jáde ń bì yín náà so iye wọn ọ̀tọ̀ ṣùgbọ́n pé afẹ́ fi ṣe afẹ́ so papọ̀ mọ́ ìlànà bá a ṣe ṣayẹyẹ ọdún wa nínú Islam tó sì jẹ́ ọdún méjì tí ọjọ́ Jímọ̀ ń jẹ́ ọdún kékeré so lọ́jọ́ Jímọ̀ a kì í wí àwọn ọdún méjèèjì ìtúnu àwẹ̀ àti iléyà la máa ń wí fún ìtúnu àwẹ̀ nígbà tí màmú bá ti kírun fún wa tó bá ti jáde láti kírun kò ti tán náà nìyẹn so eléyìí ni ẹ̀kọ́ a máa wí lọ eid a sì máa wí lọ́tọ̀ọ̀tọ̀ a ní wí ní àwòrán pé à ń ṣe papọ̀ tí wàá jọ bí azikiri aljamari ìmáa ṣe azikiri lápapọ̀ bí ti àwọn onísúfì àníṣe bẹ́ẹ̀ so eléyìí ni ìdáhùn lórí ìbéèrè yẹn wallahu ta'ala ta'ala. جزاكم الله خيرا